العشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم حتى ولو حلوك كتير الله ولا جيجيك مرس وما قال هو محمد صلى الله عليه وسلم كتاب توحيد وقوى محمد بن أبو وهاب رحمه الله تعالى أما جاء فيما لم يقنع الشرك بالله باب في أفوكا ونين باب توا nípa ẹni tí nígbà tí wọ́n bá fi Allahu tó bá fi búra fún ẹni tí ó tẹ́ lọ́rùn tó bá fi Allahu ẹ̀fọ́ náà bá ẹni tó ẹ̀fọ́ búra fún ọ̀tọ̀ lọ́rùn àti nǹkan ní ìlẹ́yìn ọ̀nà. وعن عين عمر وضح حضرة أفاوى عبد الله بن عمر ونقضى يونسي وواجب ذلك لأن رسول الله صلى الله عليه وسلم قال كنت أدوى جوا مثل الله يكي الله كما باع كل الصبايك لا تحلفه لآبائكم لما في أغبى باري لما في ربو عمر إيه، بعد ما سلمني وفي سوى دعمه وفي سوى علمه وفي سلمني ẹ̀mẹ́ síbẹ̀ mọ́ màtáhìlì fún bí wàá bá ikùn alábi ni ẹ máa búra pẹ̀lú àwọn bàbá yín mọ́. lẹ́yìn ló máa ń fún ẹlẹ́hùn bí láàyè fẹ́lú sọ̀dìkì. alábi ni gbogbo ọgbà ìfẹ́ náà bá búra fún alábi ni gbọ́ nìyẹn gbọ́. wọ́n á fi ọlọ́run bá búra fún ọ gbá ẹnìyẹn gbọ́ gbogbo ọdún máa fi ìwáwò búra fún fún gba ètò búra fún mi tó dàrú pẹ̀lú ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sọ́yìn pẹ̀lú billahi fàlìyàpọ̀. ẹni bá fi ọ̀lá ọ̀tọ́ wá fi búra fún irú ẹni bẹ́ẹ̀ kó yọnu sí etí bá tẹ̀ láàrin ọ̀gá ìpánánà kó tó máa ní iyèméjì lórí ẹ̀. wọ́n máa ń bọ́ فليس من الله gbogbo ní bàbá ti ọ náà tó wọn ti kó wa fún àà ṣé wàá yọnu sí i ṣé gbàá kọ ẹni yóò jẹ kankan wájú ọlọ́run o ọlọ́run lọgbọlọ ọdún wọn fi búra torí kò ní tóbi jù bàbá hu ènìmọ̀jà bíi sanadi hasan afáwa ènìmọ̀jà náà gba àdéhùn wa pẹ̀lú sọ́nà tí ó dá. ṣùgbọ́n bí bàbá ṣe sọ́bọ̀ náà nípa ọ̀rọ̀ ìbúra àìfi mùsùlùmí fi kàmí ìbúra lẹ́yìn ọlọ́run mùsùlùmí èyí fi kàmí ìbúra lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan làbí búra. àdébìnrin máa ń ká ní àhálẹ́ fàfàlẹ́yà ní fúnmilà. bí ẹ bá wà ní kókó búra àdébìnrin ọlọ́run kò fi búra o. أو يسلك bẹ́ẹ̀ bá o tó ní à èmi ò ní fọ́lọ́ búra tó mi àà àbáwọn tó ọ̀nà pẹ́pẹ́ búra pẹ̀lú ara yín àwọn ní àfikún ọ̀gbìn kan mi búra lẹ́yìn ọ̀nà ànágbẹ̀lẹ́ tó kù ní kọ́ dákẹ́. nínú kọ́ dúkọ́ búra pẹ̀lú ọ̀nà àwọn olùyẹ̀ sọ̀tù àkàkọ́sí wa búra pẹ̀lú nǹkan mi à ìwọ mùsùlùmí dákẹ́ ni ẹ bá níwọ̀n lọ sí ìwọ náà nù àmọ́ ká má bàa lé àwọn àti làlú ti wọ́n náà nù gbogbo kan náà làlú bí. Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ ń bò míì míì bá ti lè búra pẹ̀lú nǹkan míì tí wàá tọ̀sọ́ lọ kọ́dà òun náà ti jẹ́ òun náà ti wà nù nǹkan míì tí wàá tọ̀sọ́ lọ. Ànábì náà ti wà nù nǹkan míì ẹni tí wàá ti lè búra pẹ̀lú nǹkan míì Ànábì wa sọ pé kọ́dà tèmi náà bó bá ti lè búra pẹ̀lú nǹkan míì tó bá ti yẹ yàtọ̀ sọ́lọ́ọ̀ kọ́dà àwọn nǹkan tó pé ọlọ́run ló ní àtikọ́ sàfi tiẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé kàábà kọ́nà mo fi kàábà búra ọlọ́run ló ní kàábà ló pọ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi búra àfi tábà sọ pé ọba tó ní kàábà yìí mo fi búra sórí ayé fi kàwé búra jọ̀rọ̀ mùsùlùmí ó ti wá kọ́mọ̀ lónìí kọ́dọ̀ ẹlòmíì kò kò kò kò kò kò láti fògún wàláì erékùsùkùn làwọn ti ìjọ ẹsẹ̀ àti sí ògún ògún tó ṣe mọ́tò sọ pé sí ògún ni bọ́nà iṣẹ́ ògún tá à ń ṣe yíyá bisimilayi ẹlòmíì ajé ni owó ló sáré géjẹ owó torí pé òòtà ajé làwọn bá dìú gbogbo lóyìí bí mùsùlùmí bá dán wò ọlọ́run bá ò ní fẹ́rẹ̀ ń tàn wò ọlọ́run láti búra tí wọ́n bá fi ọlọ́run bá búra fáwa náà ẹ̀yà gbanìyàn gbọ́. èrè lọ nípa eré ahọ́n ni àtọ̀sọ̀ bẹ́ẹ̀ alẹ́bí sọ ẹni wá sí gbọ́rọ̀ bára fún alẹ́bí ló wúyà fún ọ. mọ̀nì sọ́ọ̀lì fàlẹ́hù bìlá ìfẹ́lì sọ̀dẹ̀kì yọkùnrin lẹ̀. ìbúra ọmọ nàìjíríà ti rá ní kúrò ànábì ní bàbá kan náà búra fún ọ ànábì ní gbẹ̀yìn ọ̀gbọ́n ànábì ní wọ́n tẹ̀lé àtúntò náà búra náà ó yà wọ́n wá fún àtọ́ náà bá lẹ̀ ẹni bá sọ náà búra fún náà ànábì ni kó yọnu sí pé yàtọ̀ gbàgbọ́dọ̀ ó tán lọ́nu. ẹni bá lọ búra èké pẹ̀lú ọlọ́run kó ló pàdé pẹ̀lú ọlọ́run wọ́n fi dáhùn fọlọ́n búra náà ni wọ́n lè lórí òkúlọ́ lè fi kan dìrún ẹlòmíì ò lè búra pẹ̀lú èké lórí nǹkan mi àwọn tó máa fi Ṣàngó Ọya Ògún náà lè búra ni wọn ò ní gbọ́ alẹ́ irọ́ àmọ́ wọ́n lè búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ kí ni gbogbo fẹ́ ni yóò ní bọ̀rọ̀ náà ọba ni ọlọ́run láti búra ọ ọlọ́run tí ara rẹ̀ sọ̀rọ̀ ẹ dákọ̀ wọ́n tó ṣàkíyèsí pẹ̀lú pàṣẹ ibi tí ọkùnrin wà àìtó tọ̀lé tó wà lẹ́yìn òpó wọn ní sábà máa ń wọ́ ẹ̀jú ká máa kíyèsí kó máa wọ̀ ara tí ó di kí ládàá wà ló wá pé oníkàṣàfù wá sí dáadáa ẹ má jẹ́ àmọ̀ wọ́n mọ́. so àwọn máàkì kan fà sí náà ó ti parẹ́ bóyá ká fọ àwọn ọ̀tẹ̀ wa ká tẹ padà so àbí kí àìkú tó lápá náà lè gbọ́dọ̀ káyọ̀ lọ́wọ́ àti ṣe dáadáa. سبحانك اللهم وبحمدك وعليكم السلام ورحمة الله وبركاته yorùbá àwọn kíkọ̀ kan ó ti lọ́gbà tí wọ́n kí àwọn èèyàn pẹ̀lú ìdí kíkọ̀ kan yorùbá bá lẹ́ni tí ń dirun lọ́wọ́ ẹnu pé ẹkú iṣẹ́ lọ́dọ̀ yorùbá wọ́n ní ẹkú ẹwà àbí tó sọ fún yín kọ́. wọ́n á lọ́nà àwọn kíkí tó kọ́ ọ̀dọ̀ yorùbá àwọn ọmọ rẹ̀ ti ń tajà ẹkú ọ̀rọ̀ ajé o tálímà kíyàn pé ẹkú ọ̀rọ̀ ajé àlè kíyàn pé ẹkú ọ̀rọ̀ ajé o ọ̀sẹ̀ ajé òsàlù náà gbógun tó ti jó sàfáwọn enirin àbúkàn gbóndé wọn. òsà táwọn tí wọ́n tí wọ́n ń tajà níjọ́un òsà tí wọ́n ń bọ ajé náà ń pè. mo lẹ́ẹ̀dì rí bọ́jà yẹn bá dànù pẹ̀lẹ́ ajé ajé ajé ló di ọlọ́nkọ́ mọ́. <laughs> wọ́n tó lájé ajé ògbì ọ́ ajé òsìkè nìyí ah, ah. ajé ajé òní gbèyàn o ajé òsì lè di sórí àdìsí ajé tó ń wo tó ṣubú tí ògbó òdìdí oníwà di sùkámọ́ta ẹ̀ẹ́dẹ́ta ọlọ́wọ́n di ẹ̀ta a máa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé á ah! ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ owó owó làwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọtẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ajẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ amú so káwọn àwọn àfẹ́ òde láti gbàtí wọn bẹ́ẹ̀. náà ẹ abdulhaq obìnrin.

zai zuba ko ari mu'azin baya ta faɗi a fi abuci sai bara sai zo ilẹ̀ lìbì lẹ́lìbì ẹgbà ẹgbà ti ráyè àwọn arúgbó jẹ́ náà agbọ́n àtàkùn púpọ̀ ẹ̀ jẹ́ láti àwọn kan bẹ lọ́jà làwọn wọ́n ti rìkọ́dù wàláì wọ́n ti rìkọ́dù wàláì bàbẹ́ wàláì bàbẹ́ ẹ̀bọ̀ bá sí òun bàbẹ́ òun gbàgbọ́ náà nù bàbẹ́ náà tẹ́lẹ̀ tí bá sí òun bàbẹ́ òun gbàgbọ́ náà bàbẹ́ náà nù èbí orí bá ti bá tí o

سبحانك اللهم وبحمدك وأسأل فوق عبد من القصر عاقب دي سبحان الله الذي لا تعتقد ثلاث أبطال اللهم وبحمدك أشهد لا إله إلا